mùrọ́bàhà ni pé irú àpèjúwe tí mo mú wálẹ̀ kan yẹn. àwa náà mọ tí wọ́n fi ń rarin iṣẹ́ nísìnyí àbí kódé èèyàn fẹ́ gba ṣọ́ọ̀bù ká mọ̀mọ́ mú tàwọn òṣìṣẹ́ nìkan kan mọ́pá bíbẹ̀ òun nìkan ní islamic cooperative kódé èèyàn lè ṣẹ̀ṣẹ̀ jáde yunifásitì kọ́ mọ́ rìṣẹ́ ẹnìkan rí di something engineering mechanical engineering kankan ẹ̀sìn rí pọ́ mọ́ gidi ni à eléyìí ó ní àìdíà owó ni ò ní. ẹ wàá wò pé ok kí ni o need yọ wàá sọ fún yín pé ah ẹ nígbà tó ẹ wọ ọpọlọpọ ọmọ tó kọ́ panel beating kò lórí sẹ́sẹ̀ ọmọ mi kọ́ mẹkaníìkì yọ wàá padà máa lọ sí wàá fọ̀ car wash àpé car wash ọ̀dà o àmọ́ kí lọ́ lọ lo adúrò ọdún nìní ilé mẹkaníìkì mẹkaníìkì ẹnjìnìá wọn máa ń pè car wash lòún wulẹ̀ sí it's a waste of resources a wàá wò pé ọ̀dà kí ló dé tí òjò òṣìṣẹ́ tó ọkọ́ ní tí ó wí fún yín ni pé ńlọ́wọ́ orinṣẹ́ ńlówó ẹ̀rìnṣẹ́ ẹ wà ní òkè ẹ ti woru tẹ ẹ lè bá a ṣe mọ̀dọ́rábà tí mo wí tẹ bá rí i pé kò mọ̀ṣárákọ̀ ò ṣeé ṣe pẹ̀lú tiẹ̀ wọn ò lówó kò lè contribute nǹkan kan ẹ lè tún lò pé òkè a fẹ́ ṣe mọ̀dọ́rábà this time ẹ jẹ́ a ṣe mọ̀rọ́báhà kí ni túmọ̀ mọ̀rọ́báhà ni pé well lọ price iye tí wọ́n ń ta kínní kò ní kí wọ́n fún wa ní cost yẹn àwa lápadà lọ́ọ́ rà fúnra wa but ìwọ kọ́mọ̀dé pé ìtẹ̀ra wáyé fake ni ìtẹ̀ra wáyé nǹkan bá iṣẹ́ mi mu ìwọ ni ọlọ́ wo nǹkan ti ọlọ́run ó sì fún wa ládírẹ́sì bí wọ́n ti ń tà kí wọ́n sì fún ọ ní invoice or whatever àwa náà padà wá lọ wá yẹn kọ́mìtì lọ kọ́dà lè má fi èyí tí ọkọ̀ fún àwọn àwọn èlò lẹ́ńtà nǹkan báyìí a establish fact yẹn wọ́n ní hundred thousand làwọn ń tà ọmọdé ò ní hundred naira mo ní ó di owó hundred thousand bọ́tẹ́ rí pọ́ ọmọ ó lè contribute sí economy ìlú èjìgbò ẹ wà ok well àti wádìí lóòótọ́ hundred thousand yìí náà wọ́n ń tà ní interest ń bi ká enter into any partnership pẹ̀lú rẹ̀ but a fẹ́ finance rẹ̀ ìtumọ̀ mọ̀rọ̀ bá hà ní pé sọmọ pé wọn náà lọ lọ yọ owó ẹ ní hundred ni àwọ̀ wàá hà di profit tiwa mọ́ tọ́ba ẹ̀ pé olówó rẹ nísìnyí ra nǹkan rẹ ní hundred thousand but nígbà tó olówó yẹn what of táwa bá há di twenty thousand máa ń kọ́ àbí ten thousand èyí tẹ́ bá rí kọ́ tẹ̀yìn lọ́rùn tí ó sì ní yòówù náà la tọ́ra twenty thousand ọ̀pọ̀ àbí fifteen thousand àbí five thousand bẹ́ẹ̀ bá ṣe rí sí pé so ọmọ kọ́ hundred wọ́n ń ta but ńgbà tí wọ́n bá sanwó fún wa one hundred and fifteen lọ́sàn èyí wọ́n ṣe lé o ká clear rẹ̀ èyí wọ́n ṣe kí ni kèése lé ìpètọ̀ owó ìyàbọ̀ ra kèése pa ayé alówó dépò táwa pé ayé olówó iye báyìí lọ́wọ́ àfisàn ń bọ̀ tí wọ́n mọ̀ pé iye báyìí ni wọ́n náà ni wọ́n ń tà á sì ra irinṣẹ́ yìí fún ọ ó sì máa fi ṣiṣẹ́ ọmọ wa sanwó yẹn díẹ̀ díẹ̀ ọmọ sanwó yẹn díẹ̀ díẹ̀ bọ̀ ń gbà tó bá padà san ó ti fi èrè tiwa lé o which is five thousand ten thousand 15,000 bàbá se lè agree lè lórí mo ní kìí lé but ọ fẹ́ jọ èlé níbi tẹ́ ti mọ̀ pé kìí lé nì n ti ń jẹ́ compound interest tí bàbá Ọbásanjọ́ wílẹ̀ kan ọ̀gbọ́dọ̀ ráyè ń bi mọ̀rọ́ bá ha lẹ́sẹ̀ ọmọ yìí wá bẹ̀rẹ̀ ẹsẹ́ ọ̀sán wòsàn alákọ̀ọ́kọ́ ọ̀sán ẹlẹ́ẹ̀kejì ọ̀sán kẹta ọdọ̀sù kẹrin ọjọ́ ọ̀ta nti ibi tẹ́ ti mọ̀ yàtọ̀ Islamic cooperative àti conventional conventional cooperative ni pé owó tó yẹ kó san lóṣù yìí sóòrí kò sí problem wọn ni wọn ṣe kí ni wọn rí ṣẹdú debt nítawọn ń pè nù pẹ̀mọ́ wọ́ọ̀rì àkọlé wọ́n rò pé wọ́n ń ṣe wọ́n ń ṣe dáadáa fún ọ ni wọ́n ti pọ́ tán irú ẹ̀ wọ́n ṣe fún nàìjíríà ti five billion fi ń di forty pé máa lọ máa lọ náà kò mí akàn rí ṣẹdú debt yẹn fún ẹyin ìtumọ̀ rí ṣẹdú ni pé ṣé five percent wọ́n charge tẹ́lẹ̀ àbí thirty tí wọ́n bá fi rìṣẹ̀dú rẹ̀ pẹ́rẹ́ ó di ní tà ń pè ní compound interest compound interest ni pé èyí tí wọ́n charge tẹ́lẹ̀ nínú yọ máa lọ o wọ́n tún wá charge extra pé ńgbà tó ò rí iṣẹ́ ńgbà báyìí ẹ̀ another ten percent gùn kọ sẹ́wá ẹgbẹ́ bí tó burú sí wọ́n wà lẹ thirty percent ń pọ̀ ten yìí tó o bá san lọ́dún tí ń bọ̀ forty lókù tó o máa san kò ní mọ ní thirty mọ́ ibẹ̀ ń ní islamic cooperative ọgbà láyé kò sí kí ni kuraani wí kuraani ni wa wa in kana dhu usratin fanadhiratun ila maisara ẹni ẹ bá rí i pé lẹ̀ ló lè mọ dhu usratin mo ní risk management ń bẹ ń bi islamic cooperative ẹ sọdí èèyàn ẹ mọ̀ pé kì í ṣalágbèdá a eléyìí kì í ṣe bẹ́ẹ̀ àwa náà rí n tó ṣẹlẹ̀ kuraani ni fanadhiratun ila maisaratin ẹ fún láyé dìgbà tí ọ̀rọ̀ lọ́rùn ẹ má kàn kún ìtumọ̀ ẹnu compound interest máa kàn kún ni wọ́n máa wá dè mọ́ wọ́n máa dè mọ́ bí àwọn ìlú kan aṣèkè sí àpò jẹrẹ ti ní sè bẹ́ẹ̀ bá wọ ìlú náà Saudi ni máa ṣe wàhálà pé ẹ dìpọ́tù ẹ ẹ lé lọlé àwọn eléyàn lọlé máa gbé ní ìlú tọba wa wá ilé ọ̀padà pé ọjọ́ kan <laughs> kò sí bó ṣe lè jẹ́ bí kankan ọ̀padà fẹ́ lọ́lù rẹ̀ wọ́n wà kakuléjì gbé ó di ẹjọ́ mélòó tó ti wà lùi ọdún kan ni wọ́n wà gbé báyìí ìjọ kọ̀ọ̀kan iye báyìí ni pẹnálítì rẹ̀ tí wọ́n bá wá sírò rẹ̀ tó ní àádúró ah, ìlọ wọ́n wá sẹ́ so ní ní máa lọ yọ wà bínú lọ wọ́n wá tún dẹ́yìn ọdún méjì bọ́yọ́ tún ní nǹkan kan tó tún pélé wọ́n wà rán létí pé sọ̀gbọ́dún kan ni ní níjọ́ ní ìtọ̀ wa ó ti di mẹ́ta o wọ́n tún á tún sí fún un àìlè ìjẹ́pọ̀ máa lọ àfi tó bá kú síbẹ̀ nìkan <laughs> bọ́ padà wá lẹ́yìn ọgọ́ta ọdún ó tún sí fún un nítorí jẹ́ àwọn agba àwọn afikaru yẹ̀wúdí tí wọ́n fi mú ní sìn nípa báyìí ẹ lè ṣe ń tà ń pè ní mọ̀rọ́bà but mọ̀rọ́bà ẹ gbọ́dọ̀ wà very careful ìyàtọ̀ díẹ̀ báyìí ní bẹ láàrin wọn àtẹ̀lé òun ni mo fi analyse èyí òun fún yín bẹ́ẹ̀ a lè ṣe ń tà ní. المشاركة المنتهية بالتمليك kọ́dà àwọn òyìnbó gangba wọn gbọ́ gbogbo àwọn mọ́ọ̀tì wọn ni ìmúlẹ̀ ìmúlẹ̀ ilé ìwà nùtìrà <laughs> ẹ̀yin mùsùlùmí ìmúlẹ̀ ti rí gbogbo ilé kí ni jẹ́ ni pe partnership ni but partnership yẹn ó wúlò fáwọn kan tó ṣe pé ní kì í ṣe pé wọ́n lówó hẹ́rìmà tí wọ́n lè gbé kalẹ̀ ńgbà tá a ní partnership tẹnìkan gbé hundred thousand lẹ́tẹ̀ nìkan wá ní twenty naira péré lè mí ní ẹ̀rá kùn sí partnership wọ́n wọ́ọ̀kù mi yìí o aha kìí ṣe gbogbo èèyàn ní partnership lè wọ́ọ̀kù fún wọ́n wá ń pe kinní kan ní montahiya lóyìnbó wọ́n tu sí diminishing partnership diminishing partnership partnership tẹ́jọ fọ́ọ̀mù ni yọ́ọ́ mọ wá dínkù díẹ̀díẹ̀ tí ó fi padà disappear in what way àwọn kan tí ó ṣe é ní ìlú kan ní egypt ní cairo kẹ́ńbó bí táwọn èèyàn ń ronú dé lọ́nà islam yìí tí ń sì ń pè wọn àwọn èèyàn máa ń trúpù wọnú egypt àwọn tí mo wá ń wo oríṣiríṣi ìtàn fìràwọ́nà ìtàn kankan ń àwọn ìtàn ìtàn tó ti lọ ọ̀pọ̀ ní cairo gbogbo ayé làwọn èèyàn ti máa wá wá ẹnìkan wá wò pé ah, òun lè venture into this kó e pé ní ẹ máa wá ẹni tó bá fẹ́ wo nǹkan báyìí òun lò wọ́n máa need the guide sẹ́mi pé bẹ́yìn ọba dérú èjìgbò yìí nísìnyí rí tẹ́lẹ̀ tí ẹ bá sẹ́yìn tẹ́ fi wá mọ̀nà pé ọ̀nàlẹ́ àwọn mọ́mú ni ọ̀nàlẹ́ àwọn bàbá mufasiru ni èyàn sọnù wọ́n wà ní the guide guide yìí wá sí pé yọkàn máa fọ̀nà mọ́ wọn nìkan àwọn náà tún máa entertain wọn pé irú oúnjẹ báyìí ń bẹ léjìgbò tí ẹ bá jẹ kọ́ra kò ní fẹ́ jẹun mí mọ́ láyé irú nǹkan báyìí ń bẹ léjìgbò kọ́ra tí ẹ bá òun á ní tó wọn mọ̀ sí ni but òun ní di òun kàn ní di mọ́tò bíi bọ́ọ̀sì kòǹbí kan àbí kóstà tó wọn máa fi kó wọn kí pé sẹ́tún rí bíi ibi tí fìrẹ̀ ọ̀nà máa jókòó nì ẹja tún lọ bíi ibi tí kìíní kọ́ á lówó. ó ní ok ntí òun wá fẹ́ ni diminishing wọn làwọn ò sì diminishing musharaka yìí fún in the sense that pé ní èèlò ló ní nísìn gẹ́gẹ́ bí mo ti gbowó tásẹ̀rẹ̀ kan yìí olówó kínkínní báyìí lòun wọn ni mo wọ̀rí ìrántí dáadáa ní ìsìnbọ̀ owó táwọn fi kalẹ̀ ń jẹ́ bíi tẹ́ẹ̀fì gẹ́ẹ̀tì pé owó kínkínní ni diminishing máa mú lọ́wọ́ àwọn fi ń tọ́ lọ bíi four over five capital kalẹ̀ ká dá capital yìí sí márùn àwọn dá ìdá mẹ́rin kalẹ̀ láti lè mọ̀ pé serious wọ́n náà mú dákan náà dá márùn tó lónìí wọ́n náà mú wa nítorí ṣẹlẹ̀ ni pé sọmọ nísìnyí àjọ ni mọ́tò yìí ni ó sì máa fi ṣiṣẹ́ tọ́lọ́ máa fi ṣèyí ọmọ rere ń bẹ oníbẹ̀ẹ́ni gbogbo èrè tó bá ti wọ́n ń rí based on the contribution náà la máa fi pín sọ ma pé one over five ń tiẹ̀ o four over five ní tiwa our cooperative ó ló ń farama àmọ́ look tó bá ṣe dáadáa a time will come tá a ní ní kọ́dà táyà mọ́tò yà ní ní mọ̀ wọ́n ló ní gbogbo ẹ̀ ah ó ń lọ́nà wo ọ̀nà tí ó ṣe ṣe Islam ṣe ń rọrùn débẹ̀ kọ́dà táyà ní padà ní mọ́ wọ́n ló ní gbogbo ẹ̀ a wà bẹ̀rẹ̀ náà nísìnyí sórí lẹ́sẹ̀ lọ́dún yà àbí lóṣù mẹ́fà àbí lóṣù mẹ́ta bàbá ṣe àgírí pé bàtà mọ̀ péré ni orí forty thousand lápèjúwe àbí kọ́ bá yé orí thirty thousand naira lápèjúwe. a wà pín pé one over five thirty thousand yìí èlò ń tiẹ̀ that is six thousand àbí bàbá ẹ ṣeun six thousand yìí ọ̀wá ní gba gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà. àwa bọ̀ yọ two thousand naira lápẹ̀júwe ó lè pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí wọn náà mọ̀mọ́ ṣiṣẹ́ lásán pé àǹjẹ́ òní wa tó ṣiṣẹ́ jí mọ́tò yóò tó di tèmi wọn náà gba four thousand kódà bọ́ bá jẹ́ nítorí rẹ̀ pé yóò ní ẹ̀ ṣe ṣe ní opposite two thousand tó mi náà four thousand ní ní ẹ̀ máa bá ń tọ́jú wọ́n wá bẹ̀rẹ̀ sí ní in special account joint account account yìí ò ní jẹ́ kó kọ́ tiẹ̀ nìkan ó kó òun àti cooperative náà ni. torí until tó bá tó tó yẹn bá tó pé iye tó ra mọ́tò yìí òun kò ní mọ́tò kò sì ní jẹ́ pé yọkàn máa ṣiṣẹ́ kò ní máa rí nǹkan mú gbogbo ìgbà tán bá pín ọba five tiẹ̀ wọ́n set aside iye kan bẹ́ẹ̀ tí ó máa wọnú àkáǹtì joint account ìyókù òun náà máa fi inú rẹ̀ ó sì máa dùn pé ìjọ kan kún bọ̀ tó gé mi ní padà máa control gbogbo iléeṣẹ́ yìí wọ́n máa wọ́n wá ń ṣe in fact eléyìí tí wọ́n ṣe yìí in about four to five years wọ́n ti ní owó tó sanwó mọ́tò yìí ní joint account báńkì cooperative bá yọ ọwọ́ kò mẹ́ pé salamu alaikum àwa ti rere tiwa fọ́ òfàfẹ́ táwa náà ń gbà látọdún márùn-ún ni kódò ti tó àwa náà ìwọ náà mọ́tò ní ìwọ lọ́mọ bọ́bá wa fẹ́ tún pè wá nísìnyí kájọ enter partnership ọ̀gá sọ́ganu kọ́dọ̀ wa sọ fún wa pé ní ọ̀rọ̀ one over five kọ́ fifty fifty láàmú pin nísìnyí ọ̀lẹ́nu ẹ̀ sí wọn náà ti lówó so ìyẹn náà is a way táwọn èèyàn ń ṣe láyé tí ń sì ń wúlò. there are so many ways ẹ jẹ́ n tún sọ ọ̀kan ẹ lè ṣe ń tà ń pè ní asalam especially ibi tó bá ti jẹ́ pé àgbẹ̀ ni wọ́n máa ṣe ká sọ tàwọn àgbẹ̀ náà ẹ lè ẹ lè ẹ lè cooperative lè dòwò pọ̀ pẹ̀lú àgbẹ̀ in the sense that pé bẹ́yẹn bá ń retí pé ẹ wo báyé ṣe dà lónìí nísìnyí wọn lọmọ mú owó léèwé wa ọlọmọ yunifásitì ọlọmọ ní poli nkankan ẹ lákùn sí yọ wàá sọ fún wọn poli ní pé ẹjọ dìgbà tí àgbàdo bá tọba yọmọ àbígbà tí iṣu bá ta àwọn ọgbọ lágbèjì òun yé ní yunifásitì iṣu ta kọ ta bọ́dà wọn sọ fún ní yunifásitì wa pé bọ́ọ̀ bá sanwó di ẹjọ́ báyìí late registration ló ó tún ṣe extra owó irú àwọn àgbẹ̀ báyìí lè enter into salam contract pẹ̀lú cooperative kí ni jẹ́ salam ni pé cooperative ẹ̀yànyàn wá oko mi lọ́lọ́ bàwù yìí èmi mo ní ire oko mi ìgbà báyìí ni mo sì retí pé ń kó àmọ́ mo nídìí owó nísìnyí ọmọ lọléèwé afẹ́ ṣe ìyàwó nǹkan nǹkan gbogbo tó bá lóun nídìí a sì lè dúró de ìgbà tí wọ́n bá tó iṣu ọba tó ta okay pé a lè dúró de ìgbà tí iṣu ọba ta ẹ̀yin cooperative amir ẹ̀ wà ní òkè lòlò nídìí nísìn yọ wà ní fifty thousand náà ti tó gbogbo àwọn ọmọ yìí sanwó léwe òkè but tá a bá gba fifty thousand ká gbà ìwọ́ tó lọ́jà tó ń ta. Okay èrè oko yìí nígbà tí ọba tó ẹ ti mọ ìgbà tí wọ́n máa kórè oko a ti wá jọ àgírì lórí iye tí ó wọ́ sí fifty thousand tá a kó fún ọ yìí bọ́ bá dìgbà ni àwọ̀ wàá tà àmọ́ náà wo ni ó fi pé ẹ̀yin islamic cooperative ṣẹ̀rí àfààyè rẹ̀ lẹ̀ fún yín tọ́ba ṣe pé garawa kan ní tọ́ba kó lérè oko ten thousand ni ọ ta fẹ́ni ọba fẹ́ tó gbọ́jà kalẹ̀ sẹ́yìn pọ́jú ojì wà ńlẹ̀ nísìn ẹ wàá sọ pé sọmọ pé kò sọ́jà ńlẹ̀ nísìn àwa náà sì padà ta ten thousand làwọn èèyàn náà rà lọ́wọ́ cooperative eight thousand ló sì fáwa nine thousand ló sírò rẹ̀ fáwa a sì fún ọ lówó rẹ̀ nísìn tí wọn náà bí a bùkátà rẹ̀ ní cooperative náà fi jèrè ńgbà tẹ́yìn náà bá wá ń ta àgbàdo àti sú rẹ̀ nígbà tó bá ta òun ò sì ní ilé ọmọ rẹ̀ ńléèwé torí pé sùn ìta àgbàdo ìpọn mọ́ gbogbo parties méjèèjì ni ó jẹ àǹfààní there are so many ways táwọn èèyàn ti ń practice tó kù lọ́rọ̀ theory lásán tí wọ́n fi ṣe islamic cooperative pé owó tí ó jáde ń bẹ̀ ju owó kówó èrè eh, torí gbégbé mo ti wí tí ì bá ṣe báńkì àwọn èèyàn fún yàn lérè kan tó kọ́lọ̀ ń ṣàánú now káwá ká dúró báyẹn mo wá fẹ́ lọ bí tí ó jẹ́ bí final phase ní fún lecture wa lónìí gẹ́gẹ́ bí tí wọ́n ní prospect and problems àbí ká pàápọ̀ ká ní the challenges kí lè àwọn ìpèníjà ká má ti pè problem ọlọ́run níjà rí problem kí lè àwọn ìpèníjà tí cooperative máa ní especially cooperative tó bá jẹ́ ti Islam àwọn ìpèníjà yìí ó kóríṣiríṣi àmẹ́yìí tí mo fẹ́ ká sọ lónìí mo ti ń fẹnu yan látẹ̀kan nínú táwọn onímọ̀ wòye sí lágbàáyé lónìí pé n ti ń fèsì islamic cooperative islamic banking jù òun ni risk risk tá a wá ń wí tán máa ń sọ̀rọ̀ risk nínú islamic banking or banking generally risk póríṣiríṣi but wọ́n ń pe risk kan ní the risk of the third party ẹni tí a fẹ́ bá dòwò pọ̀ ewu tó lè bá islamic cooperative látàrí nínú àwọn challenges tí ń fèsì islamic cooperative ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan mo ní kò sí ní tó burú kọ́dà ní tí èyí sọ mẹ́gbẹ́ kẹ́ bá dòwò pọ̀ òun lẹ́fi lè wá ní ta ń pè ní machinery tí ó lágbá for risk management idaratul makhatiri tí ẹ fi ní jẹ́ pé ẹ kàn máa dáwó síbi kan pé ẹnìkan bá búrò rẹ̀ wá lábúrò òun ṣẹ̀ṣẹ̀ fírì fọ́gà ni ẹ̀dá kan ẹ̀yà lówó ẹnìkan lábúrò òun yìí ọ̀ṣẹ̀ṣẹ̀ kọ́ṣẹ́ kínní kan ni ọ̀rọ̀ owó ọ̀yàtọ̀ fọ́rọ̀ sàrà owó nù ìsìlámù ọ̀yàtọ̀ fún kínní bẹ́ẹ̀ yẹn bá wá bá yín pa buro òun ó níbi sàrà sẹ́mi pé ń tẹ́ bá nílẹ̀ fún kò sì sí túláàsì mẹ́ẹ̀ àmọ́tọ́ ti di pé ẹ dòwò pọ̀ pẹ̀lú àbúrò mi àbọ́mọ mi ẹ aburo. àbúrò ẹ bá a lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti bá gbogbo èèyàn lò ẹ ẹ ẹ lọ bí iṣẹ́ tó lóun ṣe ẹ̀yin náà ó ṣe stọ́dì pé béèyàn bá ń ṣe irú iṣẹ́ yìí èlò ló lè rí lápèjúwe ẹnìkan wá bá yín ọ kalẹ̀ rẹpẹtẹ òun dry cleaning tí mo wí lẹ́ẹ̀kan ní aládàá ńlá lòun fẹ́ ṣe pé machine kan bẹ tí wọn bá ti gbàsọ sí kan báyìí yọkàn mọ́lẹ̀ kan náà ni wọn ayọ̀nù kan bẹ àwọn ṣé kìsì àgọ́ ti rántí nísìn ní Saudi làwọn ti rí mo mi ò tí ì rí ayọ̀nù ń bì ṣàgbọ́n ayọ̀nù tí wàá ta ẹsẹ̀ mọ́ lọ sọ kínkìnkì báyìí ayọ̀nù Saudi ní andra cleaner dèdè tébù wọn ò sè ẹnu ayọ̀nù dèdè tébù yìí sẹ́rí tán bá sí sókè báyìí wọ́n kàn ta sọ yín tán bá dàdé báyìí aṣọ ti lọ nù kẹ̀tún yí ẹ̀yìn ló tún kù tẹ́ lọ ojú òun ti ó ti dẹnu. <laughs> kò tí ì sí yòó bí ah ibẹ̀ ibẹ̀ saudi náà máa fi lọ sọ saudi nígbà táwọn bàbí mọ̀ ṣe báyìí kó ẹ tí wọ́n bàbí lọ aṣọ kan èyí ń ti lọ márùn mẹ́fà méje kódò ti lọ mẹ́wàá <laughs> àwọn alálàájì ẹni tó bá fọṣọ mẹ́ka yóò ti rí ti wí <laughs> ní kúkúrú ntí risk management nìyẹn lápẹ̀jùwe ọmọ yìí wá ń wí gbogbo nǹkan yìí pé àkọ́dà saudi wọn ti ń pọ̀ tù kí ni wá tí wọn bá gbé alẹ́ lẹ́ẹ̀kan báyìí ẹnu wa dùn ọkọ̀ gbogbo ọ àwọn wàá gbé kọmitì dìde pé ọ̀dà bó ti wí kalẹ̀ yìí àmọ́ ǹjẹ́ àwọn èèyàn sanrú owó báwọn lé jígbò ǹjẹ́ wọ́n sanrú owó báwọn lọrin tó ti lóun fẹ́ máa ṣe yìí kámọ́ pé jígbò nìkan ara ń tẹ́ sọ dínú o kìí sọ̀rọ̀ eré pépà nìkan yà àgbọ̀ yìí tó wí sọ́ra yọ̀nù kan tó lọ fẹ́ rà yìí àti wádìí ẹ̀ one million one ta lágbèjúwe kò síbẹ̀ yẹn ṣe lè máa sọ ọ́ lọ tó ń lu yìí o bọ́ bá chájì ju one naira lọ kò ní rérò mọ́ wọ́n ń ta àwọ̀ ra yọ̀nù oní fifteen thousand fún ọ máa lọ bá àwọn dry cleaner yòókù náà ṣe ń lọ kìsìgbẹ́ kàn wá ní o ti gbé a study yẹn ó perfect ó ṣe kìnnìún ẹ gbọ́dọ̀ wà at alert pẹ̀lú owó ọ̀rọ̀ owó yàtọ̀ fowó ọ̀rọ̀ sàrà ẹ gbọ́dọ̀ study irú iṣẹ́ yìí gẹ́gẹ́ mo ti wí ẹ gbọ́dọ̀ wo location ẹ lè advice ẹ pé iṣẹ́ yìí ó wà profitable lóòótọ́ àmọ́ bí tó o ti fẹ́ máa ṣe yìí kò lè tà táwọn bá fún ọ lówó ó shift kò ń bi kódà lè pé òkè ara ń tá a ṣe nípa wọ́n gba ṣọ́ọ̀pù fún ọ ẹ lè máa monitor account kí ẹgbẹ́ òun nìkan ni wọ́n máa mẹ̀ lónìí ń wọ account tí wọ́n wàá parọ́ fún yín pé ọjọ́ ọ̀tá ọlọ́run ṣe nísìn bẹ́ẹ̀ bá ti lọ báǹkì tẹ ní joint account lẹ́ni wọ́n wàá bí yín pé account wo ni ká máa send the aláàtì sms aláàtì sí bí kọ́bọ̀ bá wọ bẹ̀ báyìí ẹ ti rí gan-an kò sí gbé ata ọjọ́ ọ̀tọ̀ sí ẹ̀yin náà lè máa lọ bẹ̀ lẹ́kọ̀ọ̀kan pé ìyá aṣọ báyìí là bá ń bẹ̀ ẹnu pé tí sẹ̀rí ọ̀faramọ́ tọ́ba yìí kí mo dọ́ra balẹ̀ ń ṣe sẹ̀rí ọ̀faramọ́ interference ẹ gbọ́dọ̀ máa dá sí owó rẹ̀ ìgbà bó la ṣe ń lọ yìí bó la ṣe ń hàn ńgbè pé expert ni ẹ gbọ́dọ̀ ti study ẹ rí pọ́ ọkọ́sẹ́ yọ ọmọ ẹ gbọ́dọ̀ mọ interference ọgbọ́dọ̀ sí but ẹ gbọ́dọ̀ mójútó ara wọn tá à ń pè ní kíni risk management strategies ni nínú sharia islam. lára ṣe pé ní gbogbo tí wọ́n ń ṣe ń bòmí làwa náà ń ṣe àmọ́ wa pa ló kọ̀dà àwọn ọgbà interest o èrè ni kọ ẹ̀sìn rìn lọ́nà èrè irú bá a ṣe léèyàn máa rìn ọ̀nà èrè yìí ó kọ lásán kákan wá yí ó kọ padà yín ọ̀ràn kankan nù sẹ̀ríà o àwọn èèyàn ní àwọn onímọ̀ wọ́n ní kí lè ewu tí ń bẹ ń bi sẹ̀ríà compliance risk wọ́n ní at uh, in the long run yóò padà jẹ́ kẹ́ lose credibility àwọn èèyàn ò ní fọkàn tán yín mọ́ bẹ́ẹ̀ bá rí èèyàn mẹ́wàá lọ́dún yìí wọ́n di mẹ́jọ lọ́dún tí ń bọ̀ bẹ́ẹ̀ islam wo wọn islamic cooperative wọn ń ṣe bí wọn kàn wọn dání bẹ́ẹ̀ bí sharia compliance risk ntí ó sì enhance ọ̀ràn yín lọ́wọ́ ni pé kẹ́ ẹ bu ẹnìkan tó mọ̀ ń pa ẹ̀ kódò ó lè jẹ́ pé ó lè má mọ̀ kéwú púpọ̀ bíi tàwọn bàbá àmọ́ study yẹn ń bẹ ní àwọn universities wọ́n ti ń kọ́ mọ̀ nípa sẹ̀ríà pé à ah, nípa islamic cooperative o nípa islamic bank yọ ọmọ yìí ń dáadáa ẹ lè wá ru ẹni bẹ́ẹ̀ abẹ́ntẹ́rí pé ọmọ nípa sẹ̀ríà generally òun ò lè máa gáìdì yín torí ó léwu púpọ̀ kẹ́ ẹ lùsì trust táwọn èèyàn fi sọ́dọ̀ yín pé ah, a ní amẹ́jèlé la fi wọ́dọ̀ àwọn àmírù èyí tá a wá kẹ̀ gan tẹ́ bá níjọ́ tẹ́yìn òun bá ti wáyé lẹ́nu ọmọ ẹgbẹ́ kan ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí tú o láfi gbọ́dọ̀ wà very careful kọ́dà ẹ sì ẹ gbọ́dọ̀ wà extraordinarily careful torí iṣẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jòkó yìí ẹlòmíì ti wà ń bì kan tẹ́lẹ̀ kó tó wáyà yìí àwọn tó kù lọ́dọ̀ wọn inú wọn dùn o kọ́dà wọn mọ sọ̀rọ̀ bàjẹ́ ń tẹ̀ sí wọn lẹ́ ń ṣe islamic cooperative wo kíni kọ́dà wọn ṣe kan báyìí jò ní kọ́dà wọn ṣe kíní ẹ̀yin náà mọ wa ṣọ́ra ọlọ́run ọ̀ṣọ́ yìí. أحا مخاطر معدل الأرباح eléyìí ni wọ́n ń pè ní risk the rate of return the rate of return risk nínú àwọn ريسكي tí islamic cooperative gbọdọ̀ mójútó ni. àwọn èèyàn gbogbo èèyàn kí ó rí bí àwọn àlùfáà àwọn bàbá wa yìí tí ẹ sọ fún pé ọlọ́run ní báyìí tí wọ́n sì gbà ọlọ́run ẹ má jèlé ẹnìkan náà àwọn tí ọkọ rìsáàcì kan ó lóun ṣe rìsáàcì ń lu mùsùlùmí kan òun rí i pé ọ̀nà mẹ́ta làwọn èèyàn pín sí àbọ̀nà méjì láwọn tí máa ṣe islamic cooperative ó láwọn kan bẹ tó ṣe pé ní they are sharia minded ntọ́kàn kàn wọ́n ni pé àwọn mọ́mú ṣe wáàsí fún wọn pé èlé lọ ń gbà iṣẹ́ ẹ̀ná ló ń ṣe á ọlọ́run mọ́jọ wọn orí ẹ̀dá kùnbọ̀n islamic cooperative wà ń sìn lọ kọ́dà kọ́ mọ́ rí nǹkan ọ̀tẹ̀ lọ́rùn ntó wu òun tó ń sáfẹ́ ni pé ní ṣe ń tọ́lọ̀ ń sá tọ́lọ̀ ń sáfẹ́ but àwọn onímọ̀ ìjìnlẹ́jọ́ yé wa pé bẹ́ẹ̀ bá kó cooperative èèyàn mẹ́wàá jọ ń cooperative agbára káká lẹ́fìrí èèyàn méjì tí ó wà nù kàtígórì kàtígórì kejì òun ni pé ah bàbá tiẹ̀ jèrè kó wọ́ sàmọ́dì bàbá tiẹ̀ jèrè kí owó sàmọ́dì kọ́mọ́dì ntí ń jọ wánu ńjọ bá ti di pé ìrújọ kan pé gíní kan ṣe gíní kan ẹ̀ẹ́dà o ẹ̀bẹ̀rù ọlọ́run tí o débi ti kàtígórì alákọ̀ọ́kọ́ pé àtàṣà ń ṣètò ọlọ́run ọlọ́run ó di fún wa lọ́nà ìbòmí wọn láwọn méjì two percent ni ó rí bẹ́ẹ̀ ẹ̀tún yọ ànọ́dá bí sixty percent tí ó jẹ́ kàtígórì kejì kàtígórì ẹlẹ́kẹta àwọn ni pé kì ṣe pé bẹ̀rù ọlọ́run kan ló jinlẹ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ gbọ́rùn tá à ń wí tí wọ́n ń wí káàkiri gbogbo ayé pé ìjẹ́ ń bẹ́ ń bi islamic cooperative náà ìjẹ́ halali kọ́dà ẹ lè expand the membership lẹ́yìn lecture yìí nísìnyí bí i mọ̀ pé báwọn ní táwọn èèyàn mọ̀ wá join inshallah ẹ gbọ́dọ̀ ro tiwọn náà mọ́ ọkà bí kí ni wọ́n máa ń wí ẹ fomi tiwọn náà sí pé àwọn kan bẹ́ tó ṣe pé oúnjẹ ń bẹ́ ń bi islamic cooperative wọn wá bá wa o a sì gbọ́dọ̀ mọ wọ́nà tó ń jẹ ni ó fi mọ kọ̀ntínú bí ọba ti so ń jẹ mọ ẹgbẹ̀rún wá sí òde àwọn eléyìí mọ́lẹ̀ àmẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ gbọ́dọ̀ fi sọ́kàn ẹ sì wọ́nà tẹ́ fi kéta fún nídìí àmẹ́tẹ̀ẹ̀ta sẹ́rà àwọn tala kọ̀kọ́ ní táwọn nídìí ojú irú ayé àtàfà ké fún wa lẹ́ẹ̀kan àdìsí ànẹ́bí ẹ̀tún fọ̀rọ̀ ọbaṣẹ́jọ́ lẹ́lẹ́gbẹ̀ẹ́ àwọn yìí ti àṣewú báyìí ní bẹ́ẹ̀ àwọn yọ̀wọ́ yẹn yẹn wọn sì gbà pé kọ́dà bẹ́ẹ̀ bá ní kíní ìdí nǹkan kan ọlọ́run ó di fáwọn lọ́nà bòmí sáwọn sáà ti ń se tọ́lọ̀ ń fẹ́ èyí ń ti tọ́ àwọn kọ́lọ̀ kó jẹ́ gbọ́ wà núra àwọn ẹni bẹ́ẹ̀ èyí ń lọ dáa ju first class nù àmọ́ àgbọ́dọ̀ tanra wa ìsìláàmù yẹn tanra wọn. àwọn kàtígórì kejì ń bẹ kàtígórì kẹta ń bẹ gbogbo ń tá wá ń sọ látàárọ̀ yìí wọ́n lẹ́wàá mójútó rate of return sẹ́ẹ̀rí aburú tí ń bẹ̀m̀bẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń kó wá islamic cooperative àti islamic bank lágbàáyé ní àwọn kàtígórì kejì kẹta yìí wọn ò ní sọ fẹ́yìn àmírù o àmọ́ wọ́n ń fọ́lò interest rate ní bank <laughs> wọ́n ó sì máa kọ̀m̀píà rẹ̀ pẹ̀lú tẹ́yìn pè ní profit rate ìjọba ti di pé profit rate ti yàn ọmọ tó interest rate ẹ̀ ní rí wọn mọ́ o òun lẹ́yìn náà gbọ́dọ̀ fi máa múra a wá dó lórí pé àgbogbo tẹ́ bá sáti rí ọlọ́wọ́ sáfà àlùbáríkà sí ọlọ́wọ́ fà àlùbáríkà sí àmọ́ ìsìláàmù fẹ́ ká gbìyànjú ká wá owó àláàlì ẹ jẹ́ kí wọ́n máa sákò ń tọ̀hún ni pé àkọ́dà ah, profit eh, interest tí wọ́n fún wa gùn tó níjó ní tẹ́yẹ àwọn àràzákù pín profit wọn ẹ̀rọ ọlọ́mbà mi ẹ jẹ́ wọ́n máa wí bẹ́ẹ̀ so lẹ́fi gbọ́dọ̀ múra sí rate of return risk ẹ wo arantí sì máa ràn yàn lọ́wọ́ ń bẹ̀ nínú pé gẹ́ntì ti ń wí látàárọ̀ ntẹ́ kówó lé yọ̀fẹ́ di tàṣe jù kẹ́ẹ̀tó kówó lé ẹ wá dìde lé kankan ẹ ṣe gbogbo ntọ́ba yẹ kéèyàn ó ṣe ẹ wá fi yòókù sí pé a ah, àfitọ́lọ́wọ̀n ọba kọ́ lókun torí pé yìí ní arantí islamic cooperative fi yàtọ̀ nù islamic cooperative tẹ bá gbọ́n níwájú tẹ gbọ́n lẹ́yìn ẹ wà á fààyè tìkínni àyètọ́ lọ́hùn lẹ́pẹ́ àlẹ́gbọ́n dọ́lọ́hùn lọ́hùn àwọn èèyàn náà ó sì appreciate ẹ̀ gbogbo àwọn kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí tí wọ́n bá ti rí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ dánwò gbogbo ń téèyàn máa fi rere tọ́ba wá kù díẹ̀ káàtó ẹ wà kí àyà alukurani fún wọn pé tọ́ àlégbọ́njọ́ lọ́n lọ ẹ wo bá a ti rìn ẹ bá ti ṣe ẹ bá ti ṣe ọlọ́mú wa bẹ́ẹ̀ lọ́dún yìí àwọn náà appreciate ẹ̀ torí wọ́n rí gbogbo ń tẹ́ ẹ ti ṣe àmọ́ kákan máa wá tanra wa pé gbogbo ń tẹ́ bá rí náà ọlọ́wọ́n fa àlùbáríkà sí ẹ sájà bàbá fàdúrà sí kò lè ran gbogbo èèyàn gbogbo èèyàn la sì fẹ́ kọ́ wa mo sọ fún yín mo láwọn tí èsè mùsùlùmí ń ṣe islamic cooperative kí ni wọ́n wá wá bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ anábì ni wọ́n tẹ̀lé wá bẹ́ẹ̀ ìjẹ ni bí ọba sì ti sóúnjẹ ń mọ́ yóò kú o ẹ lọ béèrè gbogbo islamic bank of britain nǹkan kan tá a wí ń bẹ ní switzerland all over the world àwọn tí èsè mùsùlùmí gan owó wọn pọ̀ ń bẹ̀ kánrin so nípa báyìí inú ta gbọdọ̀ mójútó finally alimakatiru tashigiliya operational risk operational risk ni pé bí èèyàn bá fẹ́ ṣe dẹ́kin ilé tá a wà nítòsí rẹ̀ yìí ẹ̀yin lẹ ní ẹ wá fẹ́ ṣe dẹ́kin ẹnìkan kan wá já wá láti ibì kan ẹnìkan wá ní pé àwọn ọmọ ọmọ ọmọ bíríkì láṣẹ ọmọ ọmọ bíríkì láàáṣe ẹ̀rẹ́ ètò ṣe rí ẹ̀ sì gbọ́pọ́ kọ́sẹ̀ bíríkì là ń bí báyìí ẹ̀rákùn sí ẹ gbé dẹ́kìnì lẹ́gùn ẹ́ bẹ́ bá gbé fún bọ́ bá ń yẹ̀ lu èèyàn àwọn èèyàn náà wà bẹ́yìn náà pẹ̀tọ̀ ẹ̀rákùn ń gbolẹ̀ ti rí tí tó ṣe dẹ́kìnì rí kọ́ra àwọn tó béèrè pé àwọn ah, a gbọ́dọ̀ apply irú rẹ̀ sí tàǹsì náà ẹ wá ìmọ̀ ìjìnlẹ̀ nípa bó ní operation islamic cooperative gbogbo lè ta wí látàárọ̀ ya kàn rí lérèfé ni ẹni di kẹ kọ́dà bó pé ni ẹ employ èèyàn méjì mẹ́ta pé àwọn eléyìí á mọ san salary fún wọn àwọn ọmọ monitor business àwọn ọmọ market product àwọn ọmọ ṣègbà ọmọ tí wọ́n sì já kọ́sẹ́ mọ́sẹ́ expert kọ́dà wọ́n lè mọ́ já àfa ẹ̀ẹ̀kan fàáfà kan tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ pé ìmìíràn bá ti fẹ́ mọ́ gbé gbági wọ́n mọ́ fi lọ àfa ọ̀gá ha eléyìí ọba ẹ̀kọ́ sí i mu àmọ́ kò bá sẹ̀ríà mu ọba fìnánsì mu kò bá ìsìlámù mu àfọ́ ọmọ sòyìn fún wọn but a gbọ́dọ̀ wà kíábù láti mọ́ ní operational risk kó ipa àwọn tí ọmọ ń pẹ́ lákàwá kó bẹ́ẹ̀ pé ẹ eh, broda kini ẹjọ sẹyìn náà lè má bá kini broda kini ẹjọ sẹ lè má àà arantí ń kó bọ́pọ̀lọpọ̀ sí àwa mùsùlùmí lónìí ni broda kini ẹjọ sẹ ráyè ẹ eh, broda kini ẹjọ sẹ ráyè à ẹ wá wọn tí ẹ ra àyè wọn ẹ ra kini àyè wọn ẹjọ ẹ eh, mr broda kini àfẹ kódà ẹ lè mọ pé kọ́ mọ lọ bí iṣẹ́ ti lọ mọ́ bọ́dẹ́jọ from ago báyìí dago nǹkan báyìí la fẹ́ kẹ́ máa ṣe fún cooperative ẹ sì wà accountable tẹ́ ẹ bá ṣe tọ́ bá láàyè ẹ account torí pé ń sanwó fún àmọ́ broda kìíní ṣe ráyè bí ó bá wá bí ó bá ṣe dáa kọ́dà lè bí kọ́dà yọ lẹ̀wé yín máa ń gbé àkíní ebi tọ́lọ́ ní ṣe wàhálà yín ṣe afẹ́ pọ̀ báyìí ariwu tí ń bẹ ń bi broda kìíní ráyè nù. ẹ jẹ́ ká change attitude attitude wa especially tọ́rọ̀ bá dọ̀rọ̀ owó islam ò pé ká máa wá sowó lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbẹ́ nítorí islam so operational risk ó ṣe pàtàkì ká mójútó àwọn wo ni wọ́n mọ̀ ń pẹ́ bó o láàṣẹ so ìyẹn náà inú tí ó yẹ ká mójútó nìyẹn and finally ọlọ́run ọba kí ó ṣàánú wa ṣe gbogbo ń ta wá wí yìí. Ah, because ara ti uh, eh, ti mo fi ní ó nídìí káwọn tó bá mọ̀ ń pẹ́ ẹlòmíín máa ń rò pé ti ń jẹ́ islamic cooperative nìkan ni pé àgbàrìbá kò mọ̀ pé àìgbàrìbá kan jẹ́ aspect kan lásán nínú ti ń jẹ́ islamic cooperative ẹ jẹ́ fún yín lápèjúwe ẹni ó lóun ọ̀gbàrìbá wọ́n wá ní islamic cooperative fẹ́ invest wọ́n wá ní eh, eh, good and tertiary ẹ́ àbí ilé tẹ́tẹ́ kan ta shares ọwọ́ àná èèyàn lè ra share kẹ ẹ́ ṣé nìkan ni wọ́n mọ̀ ní islamic cooperative ó gbó nǹkan yẹn la wò islamic cooperative ò pin lórí àìgbèlé ó débi bí a kó islamic lọ bí èèwọ̀ tọ́lọ̀ ló wọ̀n fẹ́ owó torí pé yóò pè ní islamic eh, kí ni ń jẹ́ tá a bá ti ń se ntọ́lọ̀ ló wọn fẹ́ ara ta tún gbọdọ̀ fiyèsí ni ta ń pè ní algarar uncertainty islam ọgbà lulululu wé àwọn allahakbar ọ̀rẹ́ mi kan ní n bá sọ̀rọ̀ ń jò ní ó gba amẹ́ríkà ó ti kó mẹ́ nísìn òun á sọ fún mi nígbà tá a discuss ọ̀rọ̀ uncertainty a ó láwọn táwọn pẹ́ lamẹ́ríkà làwọn understand ní ti ń jẹ́ gararu ó ní bàbá ńlá gararu ń bẹ lamẹ́ríkà. La téèyàn ọmọ wò pé síbà wọn lè ti ń gbáyé wọn yìí ó ní ẹnìkan lè wá nísìnyí kó sọ pé gentleman sórí pọ́ǹdì odò tí ń yìí ẹja hundred lọ́wọ́ àbẹ̀ ẹja hundred ìtọ́fà economic meltdown tá à ń gbí látẹ̀ kan uncertainty ni àti rìbá ẹ mọ tí ó ṣẹlẹ̀ sóhun tí lóun ní ẹja hundred wọn kọ ẹni tó wà yìí náà fẹ́ rẹ̀ já o wọ́n ń pè kíní kan ní option sales wọ́n ń pè kan ní forward sales wọ́n ń pè kan ní future sales ẹ wò pé mo làwọn èèyàn ti jókòó orí àti máa gbá àwọn èèyàn lójú wáyé ló kọ sales sí ọjà ọjà ọjà téèyàn ò ní ra ẹni tí ò lẹ́jà kò ní bí wọn kò ní tébù tí fi ń tẹja yóò wá kó o lé ẹja nú mi sẹ́ni tó bá kó mẹ́ta ẹ pé bo ní ọ lọ ọ̀dọ̀ àwọn ní insurance àwọn ní insurance náà ma wá insure ẹja ẹja nú omi kọ́dà wọ́n tún gbé kan dé nísìn wọ́n ń pè ní reinsurance àwọn insurance kéékèèké tí wọ́n bá gbọ́ ọgbọ́n insurance náà ó tún wá lẹ́pọ̀ wọn wá lọ bá wọn bàbá ńlá insurer wọ́n ń pè ní reinsurance àwọn ní yóò tún rí insure ẹja nú omi níjọ tí wọ́n bá kàn wá ronú pé ẹja yìí ajẹ́ ẹja wo kínní ẹ̀dàkùn sọ̀kọ̀ pọ́síbù pé ọgọ́rùn-ún ẹja kí fífítì òkú lójúmọ́ ẹ́n àbí kí gbogbo ẹ̀gbọ́n òkú bàbá wa dé yọ wá rí pé ẹja mẹ́wàá ló kù mẹ́ yọ wá dàbí ìgbà tí èèyàn sín lẹ́kẹ̀ ntí ó fa gbogbo meltdown nù àwọn kan tó bẹ̀rẹ̀ problem yìí pérése ni wọ́n but wọ́n ti build àwọn nǹkan míì lé ẹwẹ́ ni yìí níṣẹ́ ó ti lọ́ọ́ insure ẹja ọgọ́rùn-ún lọ́dọ̀ insurance company aburú wọn kọ̀kọ́ gbaragbáà insurance company kò ní mọ lórí tiẹ̀ torí insurance ọlọ́ọ̀sẹ̀ náà ẹja ọgọ́rùn-ún owó ẹja ọgọ́rùn-ún la láàárọ̀ ẹja mẹ́wàá la padà bá mẹ́ gbogbo eléyìí ń ṣẹ̀ríà islam ta kò tẹ́ bá ń gbọ́ melt down tí ń ṣẹlẹ̀ láyé lónìí origin rẹ̀ lamẹ́ríkà irú nǹkan báyìí ẹjẹ ń sọ kọba yìí kí ló fa gbogbo meltdown táwọn tí gbogbo ayé ọ̀bọ̀ bẹ̀ mọ́ lónìí àwọn ilé wọn kọ́lé kalẹ̀ báyìí nígbàtí owó boom lamẹ́ríkà gan gbogbo ayé àwọn Clinton kankan àwọn èèyàn lówó torí kí ni ẹ̀ máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni ayé Bush ló tó yọjú ni wọ́n ti ń dáràn wọn pẹ́ wọ́n wá ń kọ́lé lọ tó pọ̀ àwọn ọmọ Amẹ́ríkà dẹ̀ láìkí wọ́n válù kéèyàn máa ra lé bọ́ bá ṣe gbogbo iṣẹ́ tí ó rìtáyà yóò fẹ́ pé gbogbo owó pension kankan já ilé tó ń ra ni. àwọn èyí sì béèrè pé ẹ̀rákùnta ni ó yọ búlọ́ọ̀kù ta ni ó ṣe kìíní ilé tí wọ́n ti kọ́ lọ́mọ Amẹ́ríkà máa ra ẹnìkan wà ara lẹ̀ yọ mọ̀ pé ẹ bá ń yọ búlọ́ọ̀kù mẹ́ta lónìí <laughs> ẹ bá ń ra páànù mẹ́rin lọ́la àwọn èyí ṣe yìí o bọ́ba ti kọ́ kalẹ̀ fún iná níjọba wa náà ti ń bá yìí nísìnyẹn nílé pọ́kúlò àbí kí náà ń pè tán kọ́ American Nigeria ní tọ́ da wà ń bẹ̀ o kọ́dà Islamic cooperative lágbàáyé àwọn tó ti kẹ́ tán dáadáa wọ́n venture into that tí wọ́n rí aláyọ̀ owó dọ́nà halal tẹ́yìn ó sì ṣe ń rọrùn fáwọn èèyàn ẹ̀ ní fi hundred thousand kọ́lé kẹ́ ní wọ́n san five hundred thousand ọ̀nà bẹ̀rẹ̀ ká fẹ́ lọ mo fẹ́ sọ ìdú meltdown tá à ń rí lónìí uh, a few minutes tó kù tá a ní ok um, wọ́n wá kó àwọn ilé yẹn tó pọ̀ ibi tí mo ti wí ara bíi lẹ̀kẹ̀ mẹ́sẹ̀ <laughs> máa ń ṣègbésí ayé tí wọ́n nu àwọn tó wá fẹ́ ra lé ìwọ̀n olówó owó sálárì náà nígbà ó sì fẹ́ ra lé lẹ́sẹ̀ ninety thousand dollars ó fẹ́ ra lé tó ju bẹ́ẹ̀ lọ yọba lọ bá báńkì yọlọ bá cooperative rìbá kan àbí báńkì rìbá kan pé òun fẹ́ ra àwọn wa ní kojú ilé yẹn irú ilé wọn ok no problem àwọn àfọ̀n olówó tó fi rà pẹ̀lú rìbá tiwa náà èlé tiwa náà wọ́n wá àwọn èèyàn wá ra ló lọ gbá bẹ́ẹ̀ wọ́n máa yọ owó òun díẹ̀ díẹ̀ pẹ̀lú compound interest rate tí bàbá ọbaṣanjọ́ wí ẹ wá pé kí ló ṣẹlẹ̀ àjálù ńlá wá ṣẹlẹ̀ àwọn ẹ̀ ibi ilẹ̀kẹta ni wọ́n máa ṣe sẹ́ra àwọn báǹkì tó gbọ́ tó fún yàn lówó yìí wọn wá ní máa dúró dejọ́ tẹ́ tó sanwó wọn èsè báwọn ní ní west wọn ò ní máa retí ijọ́ tẹ́yìn tẹ́ yáwó gan sanwó wọn wá tún pe àwọn kan ní ẹ mọ̀ gbọ́ àwọn kan tó wó láàrin kan pè ní lay brothers nkankan nítawọn yóò máa ń ṣe ni pé gbogbo gbèsè làwọn máa rà ṣe gbọ́ kéèyàn máa ra gbèsè debt debt làwọn máa rà kì yes loan debt táwọn máa wá táwọn ọ̀rá nù pé èèlò ni àáfàá yìí jẹyìn ẹ̀ta fún mi <laughs> ẹ̀ta gbèsè ń fún mi ẹ fẹ́ gba ninety thousand lọ́wọ́ àáfàá yìí àbí lẹ́yìn ọdún mẹ́ta èmi wàá sọ fún yín nísìsiyìí pé wáyé tẹ́ mọ̀ ẹdún ọdún mẹ́ta ẹ̀ nídìí owó nísìsiyìí àmọ́ nídìí owó ẹ̀ gba eighty thousand náà sọ̀rọ̀ bá dẹ̀yìn ọdún mẹ́ta ọ̀hún èmi ọ̀ gba ninety thousand báwọn ṣe máa ra gbèsè kìnnù wọ́n wá ra gbogbo gbèsè àwọn ilé tí wọ́n kọ́ yìí a jẹ́ pé báǹkì gan ti ń bẹ láàrin ẹni onílé àti kíní ó ti gbowó tiẹ̀ àwọn ti àwọn náà sì ní gbanti ò pé wọn torí aburú ń ran aburú lọ́wọ́ ni kó wọn tó ta ní eighty thousand fáwọn eléyìí ó ti mọ̀ pé òun ti jẹ twenty thousand báyọ̀ gbó kíní wọn ju sixty lọ tẹ́lẹ̀ náà ọwọ́ lọ bẹ́ẹ̀ ńgbà ṣe wá ra àwọn tó ra yìí gbèsè yẹn wá pọ̀ tí wọ́n ti rà kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì mọ táwọn fi ń ṣe torí pé owó ńláńlá náà padà máa rí bẹ́ẹ̀ owó yẹn pọ̀ wọn ò nídìí owó yìí níṣẹ́ ọ̀bá àwọn tó bá ṣe economy wọn mọ̀ pé à ń pè kíní kan ní demand and supply tẹ́ ẹ bá ti ju ọjà púpọ̀ sọ́jà kò sẹ́lẹ̀bẹ̀ rẹ̀ price ó ṣe kíni price ó wà lẹ̀ wọ́n tún kọ́lé yìí sí wọ́n kọ́lé yìí sí ó led to the fall in price owó lé ninety thousand tẹ́lẹ̀ wá ń padà di eighty bí ó ti bẹ̀rẹ̀ ni ńgbà ọ̀pọ̀ lọ́jà táwọn èèyàn kówó lé èyí kò tó ninety yẹn náà tẹ́lẹ̀ wọ́n ń dọ́gbọ́n náà ni nítorí wá ṣẹlẹ̀ ni pé àwọn tí wọ́n wá ẹ mọ̀ pé in the end ẹni tí ó ra lé ní ọ̀sán wo àbí àmọ́ ibi tó yìí ti lọ ọlọ́lọ́mọ ibi tó ti eléyìí ra eléyìí tó ra gbèsè eléyìí tó ra kínní. wọ́n wá padà discover pé tẹ́yàn bá dé àwọn páàtì kan ní us ńgbà wọn. ẹ̀hẹ́ ok ṣé wàá ra wọn tí wọ́n ra gbèsè yìí ẹ̀yin ọmọ wo pé sórí wọn ò pé ni tẹ́ni yóò bá padà sanwó fún yín kọ́ wọn mọ̀ tí wọ́n ń ṣe kọ́dà wọn kọ́ torí wọn ó ti gbé ọjà gàga lẹ̀ pé tọ́ ọba sanwó yìí di oṣù báyìí gbogbo léwu lágbà ó sì lè ti san díẹ̀ mbẹ́ yóò tiẹ̀ ti san ẹlòmíín bí títí ń san lọ́wọ́ ọlọ́mọdé ara burú kí sí ọ bọ́ lọ́wọ́ yẹn ṣe workers factory kankan ọkàn àwọn ṣiṣẹ́ pé kọ́lé gogoro yìí <laughs> sì kọ́ tán máa wá <laughs> máa thousands ẹ ilé mọ́tò kan ó níye mọ́tò báyìí lóhun ti ń produce òun fẹ́ di production òun kù òun ò lè produce hundred thousand car ní ọ̀sẹ̀ kan mọ́ ó fẹ́ di fifty ọkàn sọ̀bẹ́ sí àwọn òṣìṣẹ́ rẹ̀ náà ní àwọn tó máa wá sẹ́mi ìkí ẹlòmíín bí títí ń sanwó yìí lọ́wọ́ ní sẹ́bọ́ nìkan míì ṣe ó di pé kò rówó san mọ́ àwọn tọ́ra gbèsè yìí ti ń rẹ́ di pé káwọn òkú gbalé ìgbà tí wọ́n wá ń gbalé yìí tí wọ́n rẹ́ láti máa gbà wọ́n léyìí ìgbà yẹn mo ní price fall owó ilé tí wọ́n ti rò pé báwọn bá tiẹ̀ gbalẹ̀ yá báwọn bá lu gbàǹjo lásán bí táwọn mẹ́rin eighty thousand bẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá gbé ilé náà dọ́jà ń gbà náà kọ́ wájú fifty thousand lọ. in fact ó dé stage tó yẹ pé ní ibi tá burú yẹn dé àwọn tí ń sanwó díẹ̀ díẹ̀ náà ẹlòmíràn wàá sanwó mọ́ torí pé ó wò ó pé kóńkú kó jáde nínú ilé yìí kí wọ́n ó ṣìṣì ilé yes àwọn èbó nérò rí i yóò ti ru wájú àtẹ̀yìn pé tóun bá kọ̀ntínú pé wọ́n máa sanwó yìí lọ ní tóun padà san pẹ̀lú iye tó ilé yìí wọ́ọ̀tì lónìí lọ́jà bóun bá lọ́jà bóun fẹ́ rarú ilé yìí àkọ́dà kí wọ́n wá gbalẹ̀ yìí òun ọ̀sanwó mọ́ yọba páàkì kò nílé wọ́n wá sísè àwọn ilé yìí lọ kẹrin kí la ní ọjẹ́ kí máa kẹjọ fọ́ọ̀lù tẹ́lẹ̀ ẹ mọ̀ pé supply pọ̀ ni aha supply tún wá pọ̀ sí i ilé táwọn èèyàn ti ń gbé kánni tẹ́lẹ̀ kọ̀ tẹ́ wọ́n bá tún wẹ́yìn tí ó tún ra àwọn náà sẹ́mi pé àwọn yìí wọ́n sí mákẹ́ẹ̀tì mọ́ tẹ́lẹ̀ wọ́n ti ń rí èèyàn gbé ńgbò tó di pé wọ́n ṣíṣe lọ́wọ́ àwọn ti ń gbé tẹ́lẹ̀ sá lọ́pọ̀ tẹ́lẹ̀ ni ọwọ́ akọjá pọ́pọ́ fifty thousand lọ́wọ́ ti tẹ́lẹ̀ yóò di thirty thousand ntọ́ kọ́ọ̀sì meltdown nù. nkí ló wá dé ti gbogbo ayé wá fíìlì impact yẹ òun níbi ilẹ̀kẹ̀ tí wọ́n máa ń sin ọ̀rọ̀ wọn tí mo wí hùn sẹ́ni tó bá mọ lórí ó ti ta gbèsè fẹ́lẹ̀ yìí àwọn tá a ní wọ́n ra gbèsè yìí ti lọ insure rẹ̀ wọ́n ti lọ́dọ̀ àwọn oní insurance oní insurance ti gbé lọ́dọ̀ rí insurance sọbaari gbígbà tí lẹ́kẹ̀ kan bá já ń sàlẹ̀ ni ẹ́ kí ló kù bọ́rọ̀ bí ṣe ń rí nìyẹn ọlọ́run ọba kọ́dá kun kọ́ ṣàánú fún wa so ẹ̀dá kun eléyìí tá a wí yìí ojú ṣe láǹfààní o inú mi dùn púpọ̀ pé ọlọ́run fi rọ́ọ̀nà màyín nílùú yìí láti máa ṣe islamic cooperative ẹ̀kọ́ mẹ́mí lákọ̀ọ́kọ́ pẹ̀lú adúrú ewu tí ń bẹ ní ọ̀rọ̀ èlé pé kò sí going back lọ bí tọ́lọ̀n ti yọ yín kú ò ẹ má ronú bẹ̀ mọ́ rárá ẹ gbàgbé ẹ̀ ọlọ́run ní jẹ́ rántí bẹ̀ mọ́ pẹ̀lú ògọ́lẹ̀ wá wá ọ̀nà táwọn mi ò tún fi jọ yín tó pé next time tẹ́mi náà bá wá họ́ọ̀lù yóò ní gbà wá mọ́ gbà àwọn yẹn ti pọ̀ ń islamic bank ah wọ́n ti pọ̀ torí oúnjẹ ti wà mẹ́ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ insha mo kí àwọn bàbá lẹ́ẹ̀kan sí despite pé àwọn bàbá sọ láàárọ̀ pé àwọn ní program tó pọ̀ mo appreciate ìjókòó wọn kódà ẹnu ń tì mí mo ti rò pé wọ́n láwọn ó dìde látẹ̀kan ni kí ká sìn wọ́n káwa ọmọ kéèké máa wá àtàwọn àgbàlagbà náà ká máa bọ́rọ̀ yòókù lọ but wọ́n sì jókòó pẹ̀lú pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n láwọn fẹ́ lọ ọlọ́run ọba tí ẹ bọ̀wọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run tẹ bọ̀wọ̀ fún ọlọ́run ò ní kájú ọ̀wọ̀ kó lára tìyín náà ọlọ́run ní sáì má máa dá sọ́rọ̀ tìyín náà àtàwọn bàbá mufasiru náà àti ẹnì wa náà وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين صلوا على النبي الكريم أجكتيون صلاة وسدادا صلى الله عليه وسلم àkọ́kọ́ àkíyèsí tí kò pé àsì ni pé kakọ́ dúpẹ́ fún ọlọ́run alhamdulilayi rabil alamin kótó pé àwọn bàbá wọn parí gbogbo ẹ̀ mo kàn fẹ́ sọ bí gbólóhùn kan àbí méjì àkíyèsí lórí ìtumọ̀ fẹ́ sọ̀lẹ̀ lórí tọkọ jẹ́ àkọ́kọ́ ni pé tá a bá wo àsìkò tá a wà yìí níta fẹ́ máa rò ní pé zuri zuri zuri àsìkò wákìtì khiyar. ọ̀ amalan fàlùyọ̀kìnà gbogbo ẹ̀yin mùsùlùmí mẹ̀ní gbogbo ẹ̀ bá fẹ́ dọ́lé ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ kọ́ dángájíá ntẹ́ ẹ̀ bá fẹ́ mọ̀ ẹ̀ mọ̀ kọ́ dángájíá ìrìn tẹ́ ẹ̀ bá fẹ́ rìn ẹ̀ rìn kọ́ dángájíá tó pé kí anábì ti ma kí ọjọ́ ọ̀la Islam baba abayin dúpẹ́ fọlọ́n dọ́kítọ̀ wàláhi lazim abayin dúpẹ́ fọlọ́n ẹ̀ wọ ọlọ́run ti ń bẹ lára ní jẹ́ kó tí láí láí láí ntọ́mọ ọmọ ọmọ jogun lára yín ni ó jẹ ẹ rí i pé wọ́n yàn nana gbogbo ẹ̀ pátápátá ìzá àmìlà àdùkùn amalan fáliyé tìkínà o gbogbo tólókùlù bá fẹ́ máa dá sínú ayé kọ́ da sí lọ́nà tí ó gbà dángájíá tá a bá ní ká máa béèrè question nísìn mo fẹ́ rò pé question tá a fẹ́ máa rí yóò kéré pọ̀ torí pé wọ́n ti béèrè wọ́n ti dáhùn wọ́n dáhùn gbogbo tá a béèrè. tó béèrè ọlọ́ba ní sẹ́yìn sàrí láàrúkọ ìwọ̀jú ọlọ́run ẹ ti pẹ́ ẹ ti dènà kókó kẹta tí mi fẹ́ fi ọ̀rọ̀ mi tó tó fi máa jókòó tayọ wípé gbogbo bí ẹ ti wí ó dùn ètò mi sì fẹ́ sọ yìí kọ̀ kọ́ńtárì sí ti wọ́n ti sọ lọ ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ tó jẹ́ pé ìrìn àjò wa ọ̀nà wájè díẹ̀ wọ́n ní àti rọ́ mẹ́sẹ̀ẹ́sì kínní kan ẹ́ ẹ̀yin lẹ wí báwọn èmi ọ̀gbọ́n yorùbá débẹ̀ wọ́n ní àti rọ́ mẹ́sẹ̀ẹ́ ó lé ọ̀nà jìn àti rọ́ ní àwùjàmá gbogbo àwọn mùsùlùmí tàbí láwọn àwùjọ tàwa lóde òní àti rọ́ rárán ìníyà ọ̀nà wá sí jìn ìdí ni pé anabi muhammad sallallahu alayhi wa sallama nígbà tí islam dé lánàá mo sọ̀rọ̀ ẹ̀dá kan bí mo fẹ́ parí mo fẹ́ sọ sínú ẹ̀ nítorí ìlọrọ̀ sọ ìgbà tí islam dé lánàá tánàbí gbé islam òde àwọn èèyàn wà nù darkness total darkness òkùnkùn bítámù tí o sẹni tí kankan yé ńgbọ̀ ya nǹkan yé àwọn èèyàn dé stage kan tó dáa ibo lànà bi ti bẹ̀rẹ̀ ibi imani ló ti bẹ̀rẹ̀ abẹ́ ìkọ́ni dọ́kítọ́ abẹ́ ṣe fi pe ibi imani, gbà fọlọ́n wọn bí lè pe ta lọ́lọ́n bó ní ó explain ó express gbogbo tó fẹ́ sọ nípa ẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbà tó ọba tí wàá gbà o ìwú ti mẹ́mẹ́ ni pé má padà ẹ̀yìn mọ́ o wọ́n débẹ̀ wọ́n gbà orí èèyàn ò ní ọlọ́run pàkíyèsí Muhammad sí sallallahu alaihi wasallam orí èèyàn ò ní Muhammad náà pàkíyèsí àwọn èèyàn sí náà ni gbogbo tẹ́sán lẹ́ẹ̀kan pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ tó ń mutí tẹ́lẹ̀ má mọ́ má kò sì mọ́ má ìwọ ń gba tẹ́lẹ̀ nísìn nísìn instantly mọ́gbàmọ́ wọn ò sì gbàmọ́ ẹjá wọ àkídà àwọn tí àwọn àmọ́ ṣètò islamic eh, cooperative are we in the position today sáwọn gan wà ní position irú àwọn tó pé ìmọ̀ ni wọ́n háì níjọ́ wọn àná tánàbí sọ pé ó tó ìsìn tó náà gbogbo ẹ̀wọ̀n ti sọ yẹn ibi mọ̀ lọ́n pàtàkì ni wípé bó lè ti ń gbé ni jàgùdà ń gbà lóde òní àwọn tẹ̀yàn gbọ́kànlé gan ẹ́ ẹ̀ ló lè ní ẹ́ ṣe tẹ̀ wínú wọ́n ní olè làwọn èèyàn tẹ̀yàn ó sì kiri gan fún lóde òní ìṣe ni gbogbo wa sà ń ṣe é bá a ti fagbára kọ́fà ojú wa là ń fẹ̀sìn kọ́fà ojú wa là ń fọ̀rọ̀ dòdò lẹ́nu gbogbo ẹ̀ bó ṣe lọ́nu tí ẹ bá parí ọ̀rọ̀ wọn bí mo gbọ́ yé sí ni pé ẹ jẹ́ káwọn jẹ́ extraordinary person láwùjọ anton khairu ummatin ukhrijati linnas tamuruna kini ọ̀rọ̀ pọ̀ ibi ẹ parí ọ̀rọ̀ wọn sí gbogbo yín nìyẹn tọ́ba wá rí báyìí a ṣe pé ìrètí tó ga ìgidi bẹ fún gbogbo àwọn tá a jẹ́ mẹ́mbà ń bí pé a fẹ́ jẹ́ àpèjúwe rere tí ò ní fẹ́ sẹ́gbẹ́ ní local government látẹ̀wá ọlọ́run sì sẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀ sàmì dáadáa ọlọ́run sì wá bẹ́ẹ̀ abakọ́lá anábì wájú ọlọ́run a ṣe pé kẹ́ ẹ lọ́ọ́ dàmọ̀rì pẹ̀lú gidi iṣẹ́ tẹ gbé dání kì í ṣiṣẹ́ tọ́lẹ́rìn o ìgbèmí lọ́nà gbogbo ẹni bá fẹ́ ṣe jihad kọ́ pé lórí ibi tó ń ṣe lé nìyẹn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. kabirullah alhamdulilah ní àfikún bákan náà a gbé fún àwọn bàbá wa ìmọ̀mọ́ àgbà kí wọn bá fi gbólóhùn. kíní kan ní tiẹ̀ ń bẹ̀rẹ̀. يا رب العالمين kí n má jẹ́ kan nínú àwọn tí Sheikh Mubarak kọjúwe ní rò pé mo lọ́rọ̀ ń bi láti sọ. So wọn á ṣe Mubarak ó ní iléeṣẹ́ tí ń ṣe òmùgọ̀ jáde náà lẹni tí a fọ̀rọ̀ lọ tó ní bẹ́ẹ̀ fẹ́ o bẹ́ẹ̀ kọ̀ o wọ́n ṣàṣọtẹnu mi ó ń ṣùgbọ́n àwọn tó ń di tíìsì òmùgọ̀ tí ń ṣe àgbàtà rẹ̀ jáde láti iléeṣẹ́ ó ní náà tó ní àwọn tí ẹ fọ̀rọ̀ lọ tó tún wá bí ọlọ́rọ̀ lè pé kí làwa wí ní ìsìn nípa báyìí n rò pé ọ̀rọ̀ kan bẹ lẹ́nu tèmi lónìí tó kọjá kí n ṣàdúrà gbólóhùn kan tàbí méjì dókítà wa tó wá bá wa sọ̀rọ̀ ọlọ́nkọ́sà lẹ́kùn gbọ́ngbọ́n ẹ̀mí fún yín kọ́sà lẹ́kùn ọmọ fún yín kọ́sà lẹ́kùn yín kọ́sà àlàáfíà ara yín gbogbo ẹ̀yin imam tí ẹ ń kalẹ̀ náà tí à ń bá wọn gbọ́. àti àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù ọlọ́nkó sàlékún àdúró tirẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ó dàbí ìgbà tí èèyàn irun èèyàn kún tó sì gbé lọ sọ́dọ̀ àwọn tí haúsá ń pè ní gbàjámà serunserun ó sì fi òmìnira lórí ọwọ́ afa ọdán olórí tí ó gbórí kalẹ̀ wọ́n ń pé òkú ẹ jẹ́ ká béèrè ná ẹni tí ń fárún fún lójú rẹ̀ tó pàkọ́ ni àbẹ́ni tí ń fárún fún ẹ̀ẹ̀dá dá mi lóhùn. àwọn ẹ̀dá anífẹ̀ẹ́ sí ká máa ọ̀rọ̀ ó sì dára púpọ̀ ní máa ń ṣe àǹfààní fún ìtọpinpin torí bọ́lọ̀ ti wa tá a wa àmọ́ wa ń fúnra ara wọn tí kì í bá ṣe pé wọ́n lọ nínú ìgbésẹ̀ kejì tí wọ́n ti bá wa sọ̀rọ̀ sí ìgbésẹ̀ kẹta bóyá èmi ní bá jẹ́ ẹni àkọ́kọ́ tí n bá béèrè kwẹ́sàn lọ́wọ́ wọn ṣùgbọ́n bí wọ́n ti parí ìgbésẹ̀ kínní gbogbo tí mo fẹ́ béèrè ti jẹ jáde nínú ìgbésẹ̀ kejì èyí tí n bá tún wá sọ nísìnyí iná ni mufasiru wa ti sọ̀rọ̀ lé ní lérí yìí bírù jòkó báyọ̀ bá wáyé níjọ́ míì ẹ má jọ jẹ́ ọ̀wọ́ wa torí bí n bá sì wò dáadáa ọ̀wọ́ wa la wà ńlẹ̀ gbogbo àwọn tí mo dojúkọ yìí yàtọ̀ sí àwọn kàrìnkàrìn tí wọ́n jókòó ní àìtàbù gbogbo àwọn yòókù tí mo dojúkọ yìí náà ẹni tó fẹ́ má lè tú ti àfáà yìí ké fún anú àkọ́ nínú yín kò pọ̀ púpọ̀ tá a bá ti yọ orú mi pọ̀ kọ́ báyìí tí o ti gbàgbọ́ yé lárúbáwá dáadáa gbogbo ẹ̀yin yòókù lẹ́fẹ̀ẹ́ lè bá wa tó àyà tí àfáà bá wa ké bó bá rí báyìí ìjókòó báyìí ní ìdí àwọn tí ọ̀ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì àwa tá a ti gbàgbọ́ yé díẹ̀ díẹ̀ díẹ̀ yìí àwa kọ́ la fìdí nǹkan yìí múlẹ̀ olùpolongo làwa ọ̀jẹ̀ àwọn tí ó fìdí ẹ̀ múlẹ̀ ni alálùbọ́sà oníṣọ́ọ̀bù mẹkáníìkì kódà bẹ́ẹ̀ bá tó fẹ́ pè jókòó báyẹn ẹ má wo pé ń kírun déédéé àbí òkírun déédéé ẹni ọ́sà wá torí pé bọ́ bá ti pé a rí ọlọ́run gbé sí gbangba tá a sì gbé owó sí gbangba tá a bá ní ká wá dìbò ta ni ọjà rẹ̀ níbi ọmọ ànábi adama ya ìhànà dé á dìbò fowó láàfọ̀ lọ́wọ́ ẹgbẹ́ kan ó fẹ́ pé kírun kò kírun kò sẹ́ńtì ayé tọrọ owó ọ̀fẹ́ jẹ lógún bó ti jẹ́ pé a máa pọ̀ wọn lọ kò kírun déédéé papọ̀ ẹ fílẹ̀ ẹ ló ń ọwọ́ ẹ ló ní ẹ ní ìpàdé tá a fẹ́ ọ̀rọ̀ wàláhì yóò wà bọ́ bá sì ti wá tó náà kẹsẹ̀ bọ́rú tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ lé lérí òun náà tún láwọn abí rẹ̀ náà tí ó tún mú wá gbogbo àwọn tó dá báńkì àgbáyé tá à ń wíyí náà sílẹ̀ àwọn kan ni wọ́n rò pé ẹ̀já ṣe báyìí nínú kọ́ńtísàn àtọwọ́dá ọgbọ́n ni èyí tí ọlọ́run gan gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà táwọn náà ń ọ̀dá yín lẹ́bi o kódà bá àtijọ́ mi tẹ̀lé bá ní bá ń kéde lórí mú bàrí pé ẹni pàdé nípa ètò ọrọ̀ ajé ó ní nǹkan wọn sẹ̀nu re ọ̀nà wo àbújá wo la lè máa gbà tí òkèlè wọn fi máa lépo lórí ẹ sátìmí bá wọn ti mọ̀ pé ẹ̀ ló lọ́dẹ̀ ìyá wọn àbẹ́ fún wa nímọ̀ràn pé ìlànà kan bẹ báyìí o ọrọ̀ ajé báyìí o mufasi sọ̀rọ̀ lórí eléyìí kọjá. n batuwa bèèrè kankan náà fún àǹfààní ara tèmi èyí wa a ti gbà pé àyà àyàn lówó èlé a gbà pé a lè ràn àyàn lọ́wọ́ lágbára wa bá ti ma. bákan náà a lè lè bá èèyàn dá owó pọ̀ tí a jọ máa pín èrè bá wà lórí ẹ̀ ẹ sì fi yàtọ̀ tí ń bẹ láàrin òwò. àtowó èlé ẹ fi hàn wá tolówó èlé kọ̀fẹ́ mọ̀ bọ́yọ̀ sọ́ọ̀tì àbówó géènì ń fọ́n ten thousand tó bá di parí oṣù òun fi san twenty thousand àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́ kọ́ wa bí n bá sì gbọ́ o àdéhùn tiwọn nu àdéhùn tòwò àti plan lórí pé túláàsì o twenty thousand ti yà yí o tó bá di parí oṣù forty thousand ló mú wá o. torá àti mà bọ́yá òun tá a fẹ́ ṣe ó ni àbí ọ̀tì bí n bá sì ń gbọ́fá bí ọ̀rọ̀ bá wá rí báyìí tá a sì fẹ́ báyàn da òwò pọ̀ yìí àwa bá dòwò pọ̀ sì jẹ́ eré ìhùwàsí fi hàn pé kì í so ń jàǹbá ọmọlúwàbí ni àwa fi nǹkan bíi fifty thousand bẹ̀rẹ̀ òwò yìí pẹ̀lú àdéhùn pé kájọ máa pín àbí irinṣẹ́ tá a ra fún ọ yìí máa san díẹ̀ díẹ̀ títí tí ó fi tán ẹnì yìí wá bá nǹkan yìí débi kan ìdíwọ́ kan ò jẹ́ kó lè san lọ mọ́ àmọ́ irinṣẹ́ tá a rà fún sì wà lọ́wọ́ ẹ̀ ilé ẹgbẹ́ wa yóò bùn ní tá a rà fún ní àbá gbà padà ìbéèrè mi kìíní ó ti san díẹ̀ nínú nǹkan yìí gbèsè díẹ̀ sì kù lọ́rùn rẹ̀ irinṣẹ́ sì wà lọ́wọ́ rẹ̀ agbára àti bá nǹkan yìí lọ wá sí mọ́ káwá yọ̀ǹda irinṣẹ́ fún ni nígbà tá a ṣàdé ń pààbùn tá a sì rí owó ẹgbẹ́ wa kó pé ń bẹ̀ àbí ká gba irinṣẹ́ yìí lọ́wọ́ rẹ̀ ká béèrè kan tèmi ìbá béèrè ń kémi èmi kan lèmi fẹ́ jàǹfààní nínú ẹ̀ o bí náà ẹni pé e eh, bí a bá ti rí àǹfààní lè ká ṣe rábà náà torí pé nǹkan tí ń ṣe mí tó méjì mẹ́ta àkọ́kọ́ ni mo ládéhùn fún àwọn èèyàn kan tí mo ti torí ìjókòó yìí yẹ ọ̀rọ̀ wọn sí ẹ̀yìn aago méjìlá gbàràká tó kù lẹ́nà ni mo ti jẹ́ kó hàn ni pé àkókò bá ń bẹ̀ bá bá tẹ̀ pé tọ́lọ́ Eh, rọ̀ṣúlù mìíràn láìka tó ń bẹ tó ń fara tí ń fọwọ́ tọ̀yàn òun èyí sábà fojú rè àmọ́ bọ́bá dọ́dọ̀ tèmi a máa dàbí ẹni pé màá máa tètè mà díẹ̀. Eh, lẹ́ẹ̀kan sí mo kí àwọn bàbá ọlọ́run ọba yóò jẹ́ kí irú wọn pọ̀ nínú Islam. Uh, ẹ̀dàkùn in tí àwọn alfa àwọn ẹni ọlọ́run ara ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ wa lẹ́rí tí wọ́n se ni kìí se páwọn bàbọ́ ọmọ èsì ìbéèrè tí wọ́n béèrè àmọ́ wọ́n fẹ́ kọ́ jáǹfà ní fún gbogbo wa lọ́jẹ́ wọn ó wí báyìí nígbà wọ́n sì ti pè mí náà láṣẹ pé àfi dáhùn rẹ̀ èmi náà ní option mi mọ́ àmọ́ náà mi dùn púpọ̀ mo ṣe bá ru wọn bí ọlọ́run jẹ́ kí ru wọn pọ̀ àwọn ní fáàrí tiwa tá a bá ń rírọ àwọn bàbá báyìí wájú ọlọ́run ní jẹ́ ẹ̀ padà sí aburú bàbá ìbéèrè pàtàkì ni bàbá fẹ́ ká gbọ́ yé láàrin gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe ó depend lórí irú àdéhùn tí ń bá ń bẹ láàrin wa kámú látàrí tá a ti bẹ̀rẹ̀ tá a pè ní mùdọ́rábà wípé àwa la ní owó ìwọ ló ní iṣẹ́ àbí kò jówó àwa la ní irinṣẹ́ ìwọ ni òfin ṣiṣẹ́ eléyìí ẹni ó lówó islamic cooperative òun náà ní ọmọ ẹjọ́ lówó ẹni ó nírinṣẹ́ òun náà ní ọmọ jẹ́ onírinṣẹ́ òun ní sẹ̀rí àṣefikalẹ̀ pé tí ọmọ jáǹfà ní tiẹ̀ lèrè tí ń bá ń jáde ni wọ́n jọ máa pin ẹjọ́ tí ọba sì ti ṣiṣẹ́ yìí mọ́ kò ní í sí èrè mọ́ àmọ́ tí ẹni tó dá lóko gbé kalẹ̀ ọ̀dọ̀ náà ni ó padà sí gẹ́gẹ́ bí ìlànà ẹnu àǹfààní ni pé lópin ìgbà tó ọba ń fi kinní yìí ṣiṣẹ́ ọba ń gbọ́jà lọ ò ní kọ́bọ̀ nú owó tí a fi dán olóko òwò yìí lóòótọ́ àmọ́ owó àógùn tiẹ̀ wàhálà tiẹ̀ náà iye pàṣẹ́ntéèjì báyìí òun tiẹ̀ bí ọba sì ti ṣiṣẹ́ nìmọ́ yọ sọ ti ti ń rí òun ni ẹni tí ó ní nǹkan nínú sẹ̀rí islam ọ̀rọ̀ mọ̀dọ́rọ́bà nǹkan ní tiẹ̀ náà ni títí dìgbà tí wọ́n bá ni mo rò pé bẹ́ẹ̀ gan ni bàbá fẹ́ ká lọ pé n ti ń san díẹ̀díẹ̀ nínú owó yìí ó sì dùn mọ́ mi kó àwọn bàbá pe àkíyèsí wa ibì kan bẹ tí ó yẹ kí n ṣàlàyé débẹ̀ ọlọ́run pé kí n rántí nígbà náà pé kọ́dà tètè mèsì ìbéèrè yìí ni pé ẹ wá béèrè pé tó bá di ọdún míì tí ti ń san díẹ̀ díẹ̀ nu owó yìí ṣé four over five náà ni cooperative ó sì máa pín ní four over five náà ni ó máa jẹ́ tiẹ̀ ní àbíyàtọ̀ ọba túláàsì ìyàtọ̀ ọba lópin ìgbà tí ń bá ti ń san díẹ̀ díẹ̀ nínú owó yìí lẹ́vù tí ọ máa ṣe kíni yọ máa lò kí n ti ń jẹ́ diminishing nu ti cooperative ọ máa yóò máa lọlẹ̀ lápèjúwe ó lè jẹ́ four over five lọ́dún yìí ní cooperative ní tóun ní one over five bóyá tá a bá calculate ẹ̀ next year ti cooperative ó ti já sí three over five òun ó ti gba promotion sí two over bọ́bá dọdún tí ń bọ̀ cooperative ó já sí two over five òun ó bọ́ promoted to three over bí ó ṣe ṣe nu tí ó fi di five over five bàbá ti wá mẹ́lẹ̀ yọ àǹsà question wa níbi wọ́n bá wá bá dé gbogbo ìṣẹ̀rí àmọ́ sàlàyé tí ìdíwọ́ wá dé gbogbo nǹkan sábàbí kan dé kò lè continue mọ́ ibẹ̀ ni ní ìṣẹ̀rí ó ti wá wò pé kí ni position àwọn pátì méjèèjì náà ọba ẹgbẹ́ lórí two point five ni wọ́n jọ wà tóun ti wà promoted to two over five tí ti cooperative sì ti jádò sí two over five n tó kù ńlẹ̀ tó jójúlówó nǹkan òwò yìí òwò ọ̀lọ́mọ́ wọ́n wà value ẹ̀ pé lónìí kọ́ra àwọn òní pé iye báyìí lára o wọn ò ní pé jọ́ta ara one million lára wọ́n wà ké sí expert alkhabir pé tọ́ kíní ya mọ̀ pé bíyàn bá ń lo nǹkan kọ́ra bíyàn ń lo irinṣẹ́ fọ́gá wọ́n bá ń lo lọ́dún yìí owó wọn ó dínkù sí ti aha bọ́bá wa pé one million wọ́n rà ń jọ́ tọ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ bọ̀dé nígbà wọ́n value ẹ̀ lónìí wọ́n ló kú ó ní kò ju eight hundred thousand lọ́mọ ní value rẹ̀ lónìí àwọn expert ò lè sọ ẹ dákun pin jẹ̀mọ́ position wọn tá a ní wà ní kíni two over five two over five wọ́n wà pin owó òun bẹ́ẹ̀ bọ́bá yìí pé kò rí bẹ́ẹ̀ eh, ibi tí ti báńkì ṣẹ̀ṣẹ̀ jáde ní three over five òun sì wà ní two over exactly bẹ́ẹ̀ náà wọ́n pin now sẹ̀ríà tún wá fọ opportunity kankan lẹ̀ ìmọ̀ wá ṣẹlẹ̀ pé islamic cooperative lè ní interest pé ebi wọ́n lò lè ṣe kínní yìí mọ́ àwo rẹ̀ lòmíì tí ó lè máa lo instrument yìí tá a sì ní nídìí àti tètè lọ́ọ́ fowó tuntun ra owó mi ra tuntun sẹ̀ríà wa ní báyìí ni wọ́n ṣe wọ́n wà value rẹ̀ bá a ti wí nìyẹn three over five tiwọn kò nídìí wọn ó dówó padà fẹ́ nìkan <laughs> àwọn wọn ni àwọn fẹ́ kíìpù irinṣẹ́ wọ́n wà á dá dédé two over five ni wọ́n ṣe kí ni ẹ̀tọ́ tiẹ̀ ló máa lọ àwọn wà á wẹ́lòmíì jẹ́ ọmọ lo irinṣẹ́ lọ wàláhù tààlà àlà. jasakumala kare ẹ pé aláhu akbar ẹ tún pé aláhu akbar ẹn tó bí ìbéèrè mi ni pé. Pe gbogbo nǹkan tí ń jẹ́ àmánà ó ti kó lórí ilẹ̀ ayé nígbà tí ìmánì kúrò kò síṣẹ́ tí àmánà fẹ́ ṣe mọ́ nbẹnu ẹ̀dá tí ó ti gbọ́ pé àwọn alájẹsẹ́kù Islam kan bẹ tó o bá ní irinṣẹ́ ìpọ́táyà wọn ọ̀rà fún ọ sì jọ máa pín èrè tó pé owó bá tí wọ́n ń pa gbọ́n ọba dé tẹ̀sán ká tó rí pé òun yó lábẹ́nú ní ọ̀wá takú pé kí ni mo lè ṣe tá pín yà <laughs> ní tí mo lè ṣe ni pé kí n má jábọ̀ fún ọmọ tó ṣe pé bẹ́ẹ̀ ní ọ̀wá takú sí mọ̀kàn gbé kalẹ̀ ní yorùbá pé sábàbí kan lè mú àmọ́ ohun kọ̀lọ́kọ̀lọ́ déédéé mọ́ gbogbo sábàbí tó lè mú kíkan má lọ déédéé mọ́ pọ̀ lókùngbà tí ọba ti já ìsàn tí ò sì dáràn àjẹpẹ́jù lọ́wọ́ nínú ni tí mo béèrè lọ́wọ́ yín kàn yín ọlọ́run san yín lẹ́sàn rẹ̀ ọlọ́run jẹ́ irú yẹn ọ̀pọ̀ ní islam kásì rábà náà ni ó yìí èyí tá a jó lónìí ọlọ́mọṣẹ́ rájò kàn yín. na na ẹni. àwa náà lọ kírun. na ẹ abẹ́ lọ sí. mo fẹ́ kẹ́ yọ̀ǹda tó a gan. sọ̀rọ̀ àwa ọ̀fẹ́. na islamic cooperative tí a máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àyè léjìgbò bíbá yìí. ìbéèrè wáyé wípé àgbékalẹ̀ islamic cooperative wa ní bíbá yìí òun náà ni pé ẹnìkọ̀ọ̀kan tó bá fẹ́ da ọmọ ẹgbẹ́ yóò kọ lẹ́tà yóò darapọ̀ ọmọ ẹgbẹ́ lẹ́yìn oṣù mẹ́fà yóò láǹfààní àti máa yáwó ṣùgbọ́n òun náà ní gbèdéke pé ó kéré tán iye báyìí ló gbọ́dọ̀ ọmọ dá ní gbogbo ìjókòó tó sì jẹ́ pé lẹ́yìn oṣù mẹ́fà tó bá wọnú ìjókòó yẹn ìní ó tó lẹ́tọ̀ sí owó yíyá ọ̀kan náà àwọn afáwa ṣàlàyé wípé ìmọ̀ gbé owó kalẹ̀ láàrin ìjókòó yìí tí ẹnìkan àbí fífún gbogbo yẹn tí wọ́n ń dáwó níjókòó yìí táwọn kan máa kọ̀wé láti ya owó náà jáde ní times two iye tí wọ́n mú lọ bẹ̀ gẹ́gẹ́ bí etí and practice yìí wípé wọ́n ní ìran kan nínú ìran rìbá ó ti wọnú rẹ̀ tí wọ́n á fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé lórí ìbéèrè yìí. الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún ọlọ́wọ̀n ọba lẹ́ẹ̀kan sí ẹ̀ẹ́dẹ́kùn mo fẹ́ tọrọ gáfàrà kékeré ah, nípa pé eh, ẹ̀ẹ́dẹ́kùn tó bá ti di aago mẹ́ta jẹ̀mọ́ yọ̀ǹda wa eh, a lè dáhùn gbogbo ìbéèrè cooperative tán lónìí àwọn alfa àwọn sheikh isaaka tó gba àwọn afa mi náà eh, wọ́n máa dáhùn èyí tó kù tọ́lọ́wọ́n bá fún wa láyé rẹ̀ tọ́ra tún ní program mi nílọrin eh, nípa ohun tí àfa wí ìbéèrè tó ṣe pàtàkì ni tí ó sì dáhùn ọ̀pọ̀lọpọ̀ béèrè mi kullu qardin jarra naf'an fahuwa riba pé gbogbo ìyánilówó tó bá tún ti fa àǹfààní wá pé mo yá ọ lówó ó ṣe nǹkan báyìí fún mi àwọn àlùfáà níran kan ni nínú ọ̀ràn rìbá ìyẹn ni pé ibi àbá ti ń yáyàn lówó pé nítọ̀ mo yá ọ lówó ó ṣe nǹkan báyìí mi ọjọ́ bí ìgbà tí èyàn yáyàn ní 10,000 tó lé 11,000 ló fi san torí pé 1,000 yẹn náà ní value gbogbo àǹfààní tèyàn bá bẹ̀rẹ̀ rú táwọn àfáà fi ń sàpèjúwe rẹ̀ kọ́ bá yé wa níbi táwọn ẹni ọlọ́run bẹ̀rù ọlọ́run dé bí èyàn bá bùn wọn ní nǹkan tẹ́lẹ̀ téèyàn bùn wọn ní kọ́dà irú bisikíìtì yìí kọ̀ ronú rí kó pé ìmọ̀ọ́mù ẹgbàá bisikíìtì ọwọ́ adijọ́ tó yáwó lọ́dọ̀ yín ní wọ́n ń lọ lọ́wọ́ ní mo ẹ̀sẹ̀ darí èkó ni kọ́dà bisikíìtì tí mo bá wọn ọmọ rà bọ̀ ní àkéèyàn ọmọ gbà ìtumọ̀ kó lò kọ́rọ́bẹ́ń jára náà fún ẹ̀yáwó tí ń fa àǹfààní kan wá bí ìgbà tó ṣe pé bisikíìtì ń lè ṣe èlé sẹ́mọ̀kẹ́ gbàdàgbà ten thousand yín padà lọ́wọ́ rẹ̀ tí ó pé aha ìtàwọn àlùfáà ń sọ nìyẹn àkọ́kọ́ ni pé kìí ṣe hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam riwaya tó wá pé hadith ni ọlẹ̀ àwọn onímọ̀ tí wọ́n gbé príncipù yí kalẹ̀ látàrí ayal quran àtọ̀pọ̀lọpọ̀ hadith annabi sallallahu alaihi wasallam ni wọ́n fi ni wọ́n fi gbé kalẹ̀ ó sì bá mú púpọ̀ torí pé kìí ṣe ti ń jẹ́ ilé nìkan lówó pépà gẹ́gẹ́ bí yíó ṣe gba 1000 lórí 10000 tá mọ̀ pé lélè bíyàn bá ní kọ́dà ẹjẹ́ tó fún yín lápèjúwe mi kéyàn ó ní mọ̀ yá olówó yìí o àmọ́ ń tọ́ fẹ́ lọ fi ra ìmínà ń ta ọ̀dọ̀ mi lọ gbọ́dọ̀ ti rà ó ti di rìbá.